jẹ́ kí a farabalẹ̀ kí a tó àdí irúfẹ́ aṣọ tí a lè wọ̀. mùgbárọ̀ ibn ṣùgbà rọ̀dí aláàlúrò ìgbé mo ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́ọ̀sọ̀lọ́lá alẹ́wọ̀sọ́lá lórí ìrìn àjò lálẹ́ ọjọ́ kan ó sọ fún mi pé ṣé omi ń bẹ pẹ̀lú rẹ mo dáhùn pé bẹ́ẹ̀ ni ó sọ̀kalẹ̀ lórí nǹkan ìgùn rẹ̀ ó sì rìn lọ sínú òkùnkùn nígbà tí ó padà dé mo bu omi fún un ó sì fi fọ ojú rẹ̀ ó wọ aṣọ àwọ̀lékè olówú tí kò sì lè kan tí kò sì lè kan apá rẹ̀ àyàfi ìgbà tí ó tó yọ ọwọ́ rẹ̀ láti inú kí ó tó fọ apá rẹ̀ jáde lẹ́yìn náà ni ó fi Mo nawọ́ láti bá a gbọ́ ìbọ̀sẹ̀ rẹ̀, ṣùgbọ́n ó sọ pé fi sílẹ̀ lẹ́yìn náà ni mo ṣàlùwàlá tán ni mo wọ̀ ọwọ́. Ó sì fi ọwọ́ omi pa orí wọn. Ẹ jẹ́ kí a gbọ́ àdísì lẹ́ẹ̀kan sí irúfẹ́ aṣọ tí a lè wọ̀. Mùgbẹ́rọ̀ ibn suba rọ̀dí aláàánú lóyìn pé mo ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́ọ̀tàlọ́lá àríwọ̀tọ́là lórí ìrìn àjò lálẹ́ ọjọ́ kan ó sọ fún mi pé ṣé omi ń bẹ pẹ̀lú rẹ mo dáhùn pé bẹ́ẹ̀ ni ó sọ̀kalẹ̀ lórí nǹkan ìpín rẹ̀ ó sì rìn lọ síwájú lọ sínú òkùnkùn nígbà tí ó padà dé mo bu omi fún un ó sì fi fọ ojú rẹ̀ ó wọ aṣọ àwọ̀lékè olówùú tí kò sì lè ká apá rẹ̀ àyàfi nǹkan tí ó tó yọ ọwọ́ rẹ̀ láti inú kí ó tó fọ apá rẹ̀ méjèèjì lẹ́yìn náà ni ó fi omi pa orí rẹ̀ mo nawọ́ láti bá a bọ́ ìbọ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ó sọ pé fi sílẹ̀ lẹ́yìn tí mo ṣàlùwàlá tán ni mo wọ̀ ọ́ wọ́n ó sì fi ọwọ́ omi pa orí wọn muslim ló gba ìgbà wá náà wá. alhamdulilayi wa salatu salam ala rasulillahi muhammadin bin abdullahi wa ala'adu yi wa sahbihi ajma'in wa ba'd assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa àwọn àhálì nípa adábòmí báyìí Eko aṣọ wíwọ̀ ni wọ́n mú wá láti ń kà bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀kọ́ mi náà tún ṣe kí mi ó tún wọ̀ irú àdéhùn tuntun ní. àkọ́kọ́ mú àdéhùn yẹn a rí pé ànábì sallallahu alaihi wa alihi wasallam ó wọ aṣọ tí a ń pè ní tẹnu um, àtúntò ní àwọ̀ tẹ́lẹ̀ um, a ní àwọ̀ lékè àwọ̀ tẹnu àti àwọ̀ tẹ́lẹ̀ um, àwọn àwọ̀ tẹ́nu yẹn ni bí aṣọ tá a lè pè ní ọgbàwíà ringlẹ́tì àwọn bí pátá <laughs> àwọn yẹn àwọ̀ ah, àwọ̀ lékè àbí àwọ̀ tẹ́lẹ̀ ni aṣọ tá a wọ̀ tẹ́lẹ̀ aṣọ tá a wọ̀ lé lórí tó bá yẹ kí aṣọ mẹ́ta la wọ̀ èyàn yóò máa bọ́ sí tábà wọ agbádá nìkan agbádá yẹn yóò máa jẹ́ àwọ̀ lékè yóò máa jẹ́ àwọ̀ lékè àwọn bùbátà àwọ̀ sábẹ̀rẹ̀ yẹn yóò máa jẹ́ àwọ̀ tẹ́nu nígbà tí singlet tàwọ̀ yẹn yóò máa jẹ́ àwọ̀ máa jẹ́ àwọ̀tẹ́lẹ̀ ní tiẹ̀ ó ah, máa jẹ́ àwọ̀tẹ́lẹ̀ táwọ̀ tó tàlẹ̀ aṣọ bí mo gbà lérò ní nǹkan ṣàlàyé lẹ́ẹ̀kan ti fi pé kálàwọ̀ bí agbádá ń gùn máa jẹ́ àwọ̀ lékè hmm, yóò máa jẹ́ àwọ̀ lékè àwọn bùbá táwọ̀ yẹn yóò jẹ́ ah, àwọ̀tẹ́lẹ̀ àwọ̀tẹ́ ilẹ̀ àwọ̀ lékè tá a gbélé nígbà tí àwọn singlẹ̀tì ẹ̀yẹ́ nàìjíríà wọ̀ tẹ́lú wọ́n ṣe nǹkan míì sí ní lẹ́nu àlàyé tí wọ́n ṣe nìyẹn káláṣọ bíi mẹ́ta láwọ̀ táwọn iléèbó ń pè ní three piece plus ó wà lébò òyìnbó náà máa wọ coat hm, máa wọ ìlókọ rẹ̀ ń jẹ́ eh, waist coat máa wọlé lórí wọ́n á dẹ̀ fún wa wọ bíi singlet ní ìlú náà ní so sudan àti mẹ́tọ̀ sí tàbẹ̀ tó bá jẹ́ àlòkíngbà láwọ̀ àlòkíngbà yẹn yóò je aṣọ àwọ̀lékè wa hmm, aṣọ tá àwọ̀ sábẹ́ rẹ̀ yẹn yóò máa jẹ́ àwọ̀tẹ́lẹ̀ àlòkíngbà yẹn nígbà táwọn tó singlet táwọ̀ yẹn yóò jẹ́ àwọ̀tẹ́lẹ̀ tó nígbà míì ó sì lè jẹ́ aṣọ oníméjì táwọ̀ tó yà kàn bùbá àti ọ́ àgànwọ̀ tún bí ẹ̀ka tó bàtà àwọn yẹn mọ̀ jẹ́ àwọ̀tẹ́lẹ̀ nígbà tí àwọn bùbá yẹn mọ̀ jẹ́ àwọ̀ lékè ní òkè wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ níbi iná arúgbó iye nínú hadithi pé anábì wọ aṣọ tí ó jẹ́ àwọ̀ lékè èyí tó máa ń jẹ́ lọ́dọ̀ tún àwọn ewu agbádá òní ta òní ẹ̀rì pé àlòkíngbà kì í sábà ní ọwọ́ tí a bá ti gbé ilé òkè aṣọ wọ́n á yọ ọwọ́ síta láti àárín ẹni àlòkíngbà kì í sábà lọ́wọ́ kì í sábà lọ́wọ́ àwọn míì máa lọ́wọ́ ṣùgbọ́n kì í sábà lọ́wọ́ nínú àwọn aṣọ tó jẹ́ àwọ̀lékè tó akọ ń bẹ̀rẹ̀ nígbà ànábì ń wọrú aṣọ nínú ẹ̀kọ́ tá a kọ́ sallallahu alaihi wasallam ó ní ẹ̀kọ́ nígbà tí a bá wọ nọ bí àmọ̀ sí sọ́ọ̀fù ẹ̀rìkú nígbà tí ànábì arákùnrin bá bí sí ńlá Muhammad Sọlọlọ sọ fún pé kó kóun tó bọ́ kóun tó bọ́ ìbọ̀sẹ̀ yẹn ìyẹn tó kóun tó wọ ìbọ̀sẹ̀ yẹn ó ń tì í ṣàlùwàlá onílé ẹ̀kọ́ tá a rí kán bẹ̀rẹ̀ ni pé ó fi hàn pé tá a bá ṣàlùwàlá tá a ti àlùwàlá wa lẹ́yìn náà jẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ tá a mọ̀ sí top tí àlùwàlá wa yẹn bá já tá a bá fẹ́ ṣe àlùwàlá mi a ní sí kí a máa bọ́ ìbọ̀sẹ̀ yẹn kò sí àkókò àlúbùkátà sí káfíṣẹ̀ máa bọ̀ don't need to off that source okay off nílẹ̀ ẹ̀rìkẹ́ ni ẹ lóun rí tó fomi pa méjèèjì a kàn máa fi omi pa ni we are going to pass our wet hand on the source a ò ní ṣẹ̀ṣẹ̀ máa tún bọ́ káṣí àlọ́ àlá nínú ṣẹ̀ríà Islam ní ẹ bá jẹ́ arìnrìn àjò tó bá fi wọ sọ́ọ̀kì lẹ́yìn tó bá lọ àlá tó ṣe àlọ àlá tán ó ní ìgbà láàyè láti lo ọjọ́ mẹ́ta láì ní bọ́sọ̀ọ̀sì yẹn yóò kàn máa fi omi pa ìbọ̀sẹ̀ yẹn ọjọ́ mẹ́ta ìgbà wo la bẹ̀rẹ̀ òǹkà yẹn ìgbà tá máa bẹ̀rẹ̀ òǹkà yẹn ní ìjọ téèyàn bá ìgbà téèyàn tó fomi pa kìí ṣe ìgbà tí èèyàn bá ṣàlọ̀ àlá tán tó wọ ìbọ̀sẹ̀ lábẹ́rẹ̀ sí káò káléyàn fún àgbẹ̀rẹ̀ ní ìsìnbóyá ní àṣùbà láàárọ̀ àgọ́ mẹ́fà ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fifteen minutes àgọ́ mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láwọ́ ìbọ̀sẹ̀ yẹn lé orí àlọ́ àlá eh, tá a ti ṣe àwọ̀tẹ́sẹ̀ àwa gbéra wí à ń lọ Kánò kìí ṣe aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àárọ̀ ni òun la máa bẹ̀rẹ̀ sí í kà bóyá ń gbà tá a wá dé Lọ́kọ́jà. a lọ tọ̀ ní Lọ́kọ́jà a tún jẹun mọ́tò dúró ńbẹ̀ àlùbíyá ńgbà tí ọkọ̀ ní náà ló tó dúró gbọ́dọ̀ ẹgbẹ́ kò rọrùn ọ̀pọ̀lọpọ̀ wọn á dúró yẹn tàbí kí wọ́n dúró ní Àbújá wọ́n ṣáà dúró ní àwa a lè jẹun ìgbà tá a mẹ́wàá àárọ̀ láti lọ́sẹ̀gbọ̀n láwa lọ ṣe àlọ́ aláàmì bàbá ṣe àlọ́ aláàmì yẹn táwa bí ọwọ́ tútù yẹn ọwọ́ àbújá omi sẹ́sẹ̀ nígbà téèyàn fomi parí àkànfi gba orí sọ́ọ̀sì lábẹ́ fọwọ́ pa òkè ṣe gbogbo gìsísì abẹ́ òní tí ń bẹ ọwọ́ orí ẹ̀ níbi ìwé ẹ̀hìn lákànfọmọ pa. aago mẹ́wàá yẹn láṣẹ bẹ̀rẹ̀ sí kàn yẹgbẹ́ tó bá di aago mẹ́wàá àárọ̀ ọ̀la báyẹn kò di àlòjọ́ kan nìyẹn aago mẹ́wàá àárọ̀ ọ̀túnla àlòjọ́ kejì nìyẹn aago mẹ́wàá àárọ̀ ọjọ́ mẹ́rin ìgbà ilé tó máa stop kìí ṣe aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a wọ̀ bí kódà táyé bí ọ̀sán la tó ṣe mí pẹ̀lú sọ́ọ̀tì yẹn bóyá aago méjì ààbọ̀ ọ̀sán àbá aago mẹ́ta ó tún da aago mẹ́ta aago méjì ààbọ̀ ní àṣẹ sọ pé ìjọ kìíní títí lọ bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ibẹ̀ yẹn pílẹ̀ pé fíkù yẹn èmi fi kún wípé àdìsí mi máa wá lórí ẹ̀ níwájú ṣùgbọ́n inú ẹ̀kọ́ tá a rí kọ́ ni pé a máa ń fi omi pa ìbọ̀sẹ̀ ìfásíwẹ̀t hand on our socks nígbà tó báyìí pé a ti wọ ìbọ̀sẹ̀ yẹn lẹ́yìn tá a ṣe kí ni tá a ṣàdàlà tó a rí fàyọ́nú àdìsí yẹn pé

ó fẹ́ bá ànábì bọ̀ sọlọ́lá àríwá ìlọsọ̀nà ṣùgbọ́n ànábì sọ pé mo ti ṣàlàlá ó fi hàn pé wọ́n máa ń pọ́n ànábì lé so kò fi sí nǹkan tó burú náà tá a bá rí nínú àwọn olórí a fẹ́ bá wọn bọ́ ìdọ̀tẹ̀ wọn tàbí bàtà wọn tàbí ìgbọ́wọ́ tẹ́tẹ̀ bẹ́ẹ̀. nǹkan tó kàn máa burú bẹ̀ ó ní pé ẹni tó jẹ́ bí olórí yẹn tó nípò olórí yẹn kó mọ́ retí kí wọ́n máa bá òun bọ́ ìyẹn ló máa burú ìyẹn ni ò bá ṣẹ̀rí àmú kó máa retí kí kí wọ́n bọ̀ ń bọ̀ ká ṣé ẹ̀ẹ̀rí ojú yín fọ́ àbújú yóò sọnù ẹ̀ẹ̀rí kó ń fẹ́ sálọ àláṣẹ́gbò yẹ kẹ wá bọ́ bàtà ìfòòrùn ìyẹn ni òní bá ṣẹ̀rí àwa òní bá ṣẹ̀rí àwọn oníṣẹ́ òní rí kà sí kí ànábì sọ pé kí wọ́n á mú ti ìgbàgbọ́ fún ìṣòro náà àlè wà lókun àbí kí kà ṣe é rẹ̀. so yẹn làwọn eléèbó ń pè ní privilege àǹfààní lórí yẹn ní pé wọ́n lè ṣe fún ṣùgbọ́n kì í ṣe wípé ẹ̀tọ́ rẹ̀ ni wọ́n pè ní lè máa béèrè sórí pé ni ẹ̀rí gan sọ ọ̀tá ọ̀rọ̀ mi pé ṣé ẹni pé tó ń bá wọlé ká máa dìde dúró fún un láti pọ́n òun lé ká máa dìde dúró fún un àwa rẹ̀ nìkan ẹbí tó bá wọlé tàbí iná ẹ̀ lè dìde fún un irú ẹnìyẹn ká máa máa dìde fún un tó ń béèrè fún nǹkan ẹ̀ ìwọ́n kò sí tó burú wé wọlé àdìdì lẹ́gbẹ́ ṣe máa ṣe ilé ìṣọ́lá ọ̀hán ìgbọ́gbọ́ ẹnìkan wá nífẹ̀ẹ́ sí kí a máa dìde dúró mú àdìdì Irú olórí bá rí pé onífẹ̀ẹ́ sí kí ọmọ wá bóun bọ́ bàtà yẹn, àmì máa bọ́ bàtà yẹn sùn, kó máa bọ́ bàtà rẹ̀, torí pé ó fi ń ṣe ìgbéraga. Àjọ́bí ìgbàlọ́lọ́ àríwá àríwá tí láti sọ pé láyádé kò lè ní wọ àlùjànnà ẹni tó ń bẹ nínú ọkàn rẹ̀ nǹkan tó kéré iye ọmọ náà fún nínú ìgbéraga ó ń tọ̀ wọn ò lè wọ àlìjẹ́nà ǹjẹ́ ń pè ní ọmọ náà gùn ó ní kòkòrò kékeré kan báyìí tí ó bá di ìgbà tí òjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pàápàá àwọn tó bá ń dáko tí ẹ̀ bá wà lóko tí ẹ̀ bá burú ìgbà míì eh, òjò máa ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ́ nígbà yẹn tàbí kó jẹ́ pé òjò tí ìṣẹ́ náà ṣùgbọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ́ bá bulẹ̀ báyìí ẹ̀kàn dédé ní pé lẹ̀yìn á dúdú bó ṣe dúdú yẹn tẹ bá ṣàkíyèsí ẹ̀rí báwọn kòkòrò wọn ń rí kan lẹ́yìn wọn jọ síbẹ̀ yẹn dúdú òun wọn pè ní ọmọ náà dún lẹ̀ Yorùbá fẹ́rẹ̀ wọn ó kéré tẹ́yọ̀ kan ẹ̀ bá dá dúró ẹ̀ nífẹ̀ẹ́ yìí ṣùgbọ́n wọ́n pọ̀ ẹ̀dùn wọn sí kíkíkí wọn èèpo ìmọ̀ bí àwọn ló wá ń bí mẹ́rin ní o bí àwọn kọ́ omi ò mọ̀ ìrìnà pè ní ọmọ náà gún ọmọ náà gún ṣùgbọ́n ọmọ kan gún ìkàngún ọ̀tọ̀ nìyẹn ọmọ ìkàngún ni wọ́n pè ní mustard seed ní èso kan báyìí òun irin báyìí wọ́n pè ní mustard wọ́n ti ń ta fún wọ́n tó ń yọ òróró rẹ̀ wọ́n ló ní jẹ́ tó ìyẹn ní ìkàn ìkàn tá à mọ́ ń jẹ yẹn ìkàngún òní mustard seed yẹn ṣùgbọ́n ọmọ mustard seed akànyìnrín obìnrin ó lè jẹ́ bẹ́ẹ̀ náà ni ó kéré ayé ó tẹ́ kéré akànyìnrín ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni tí ẹ bá ra gbèsè adàbẹ̀ tó fẹ́ talẹ́ ní jẹ́rẹ́ láì ó ní wọ́n pè ní ìkàngún ó yàtọ̀ sí dárúrọ̀ nìkọ́lá dárúrọ̀ sì ní yàtọ̀ dúrúrọ̀ ó làgbàdo tó bá ti iná gún olùkódìyẹ tí ó kọ́lọ̀ ń kó ṣàánú wa so ànábì ní ètò wá kéré bí ọmọ náà gún ìrìn kòkòrò yẹn ó ṣe kéré tà níbẹ̀ rí táwọn yẹn wọ́n translate sí atom weight nínú Arabic Quran Quran eléègbó ó ni atom atom size atom ṣùgbọ́n àwọn apá onítẹ̀síìrì sọ pé kì í ṣe atom torí pé ọlọ́run kì í báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú nǹkan bí wọn ò mọ̀ láti fi ṣàlàyé torí pé níbẹ̀ yẹn àwọn lárúbáwọ̀ sí ìmọ̀ àtọ́mù ọ̀dọ́lọ́ba ló kéré ya tọ́wọ́n mọ̀ kí ló jẹ́bọ̀ yìí náà gún yẹn ó kéré ọlọ́run ṣàlùwà nínú ìgbéraga èèyàn gbọ́dọ̀ jìnnà sí ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n bá sí bílà wọ́n bá bá gbádá wọ́n bá bọ́ bàtà wọ́n bá bọ́ bọ́ọ̀lẹ̀ náà wọ́n jókòó wọ́n máa fẹ́ o ní ọgbà múnú ṣẹlẹ̀ a lè ṣe fún wọn o wọ́n dábàá rí pé wọ́n ń fẹ́ ká mọ̀ ṣe àmì ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى العهد وإلى الطريق المستقيم ربنا اعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته